ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يذلل فلا هادي له أصلي وأسلم على حبيبنا محمد وعلى آله وصحبه أجمعين إخوة الإيمان فاعلموا أن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدبني دولة وبا وبا الله وبا جي أوزن بي تيو لكو تيو الحي على يني القيوم ọmọ tó dá dúró pé ọ̀fara kan kankan ni dáadáa àkótó hó sínú tó ń wọlé àná o ọlọ́run yìí tó wé ámbẹ̀lẹ̀ tàṣí yóò sùn ọlọ́run bá yìí náà lọ́ba tá a fi ẹ̀mí wọn ní lọ́wọ́ a fi ẹnu wa a fi lé ọlọ́run wa lọ́wọ́ kọ́lọ́mọ́sá àdáyé wọn tọ́bi rẹ̀ àbí àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá wa tí ọlọ́run bá tó tún ṣe ìdòkó tẹ̀lé ìyá ọba jẹ́ ìtẹ̀síwájú lórí àwọn wáàsí tí à ń ṣe káàkiri iṣẹ́ àwọn anábì ọlọ́run bá wa ọlọ́run bá tọ́kọ̀ ọlọ́run àwọn anábì ọlọ́run ọlọ́mọṣà ìgbà tọwọ́ tó wa náà ìfìlàsì lẹ́yìn máa fi ṣiṣẹ́ títí máa ń gbé tẹ̀wọ́ gbà ọlọ́mọṣà fún ẹnì kọ̀ọ̀kan wa atọ́kùnrin wa atọ́bìnrin wa ọlọ́mọṣà ìjẹta ṣe rere. abẹ́rẹ́ ọba Allah àwọn àgbàlagbà àwọn bàbá Eh, ọbẹ̀ yìí níbi tó ti bẹ̀rẹ̀ èdè níbi tí wọ́n parí sí kọ́lọ́mọ́tà bá wà pẹ̀lú àwọn bàbá náà kọ́lọ́mọ́ bá sàlẹ̀kùn dáadáa fún wọn. àtúwá níbi ìmáàmù wa Sheikh Yunus Alaja abẹ́sàkùnláhùn tààdà kọ́lọ́mọ́ bá kọ́ba sàlẹ̀kùn gbígbàdọ̀ fún. wọ́n kí gbogbo àwọn àlùfáà tí wọ́n bẹ ní apọ̀ ọ̀tún mi ní apọ̀ òsì mi lẹ́yìn tó pé àsìkò ní jẹ́ kí kálímà dárúkọ wa ní ọ̀kọ̀ ọ̀kan mo kí àwọn bàbá bàbá àwọn ìyá ìyá àti gbogbo àwọn brothers sisters in Islam assalamu alaikum ورحمة الله وبركاته الرحلة المحتمة يعني الموت ètò wọn ni kí á sọ̀rọ̀ lélẹ́rìlẹ́rì ọ̀rọ̀ kan ni kọjá pé ẹni tí kọ̀bádà kan mọ̀ tí wọ́n bá ń tí wọ́n bá ń pariwo pé wọ́n ní wọ́n fẹ́ẹ́ ṣe wá àṣírí ikú ẹni tọ́rọ̀ ọ̀bá yé yọ̀ọ́ pé ibẹ̀ ń tì sí yóò ṣòro láti lọ bẹ́ẹ̀ látara tí wọ́n fẹ́ sọ abẹ́nitọ́rọ̀ bá yé yóò ti yí òun yóò sì ti gbà pé ètò wọn fẹ́ sọ yé ṣe tuntun àwọn àfáà ti sọ tíra pọ̀ yẹ́gẹ́ olódó ni kìí ṣe rọ́ torí Allah subhanahu wa ta'ala ọ̀dà àwọn kankan fún wa tá a gbàgbọ́ táàrí àlìjànúsì àárí màláìkà àárí àmọ́ àgbàgbọ́ ìyá sáré ààrẹ àmàgbàgbọ́ ẹ̀rí ikú ní jíjẹ jẹmọ mùsùlùmí ẹ̀dá àárín ni àmàgbàgbé fẹ nítorí ara àwọn èèyàn tí wọ́n kú ìrí àwọn èèyàn tí wọ́n kú ẹ̀ ní ọjà gbà pé ìtọ́kan bàbá bàbá wa táàfin mọ́ tọ́kan bàbá tiwa náà fẹ́ bàbá ìbá ti lọ́rùn táàrin mọ́ yọ padà wá kan ni nígbà míì tọ́kan mọ́ fẹ́yàn bí àbí ìtọ́kọ̀ ọmọ ọmọ gbà mí kò sí ìtọ́lọ́wọ́ ibi dára fẹ́rù ẹ̀ ọlọ́wọ́ dára fún fẹ́ni kọ̀ọ̀kan wa. ó jẹ́ ọjọ́ yé wa pé àtẹ̀dẹ́rẹ́ àtẹ̀dẹ́bú kálukú ní rere kọjá lọ sọ́run. ìbádàlá ẹ̀yẹ́rú sí ọlọ́run aláàtọ̀ wà lùkọ́ àdìgbẹ̀rẹ̀ ìbádà ọ̀hún mi láti ṣe ìtọ́ àdìgbẹ̀rẹ̀ nafsi ẹ̀ẹ́dá ìkọ́tù máwù ọlọ́run wá ní gbogbo tí bá ń mí èyí tẹ̀ ẹ̀dá ìyẹn nìkan gbogbo tí bá ń mí lọ sókè lọ sílẹ̀ yóò padà kúndọ́ kan tó ní mímọ́ ọlọ́sọ̀nù ayà mi ní àlùkò láti kẹ́lẹ́ olùkọ́lì ní nàlmáwùtà lẹ́ni tàbí rúnà mílí hùfàrí náà múra ní ìhùn rí àtàbí sọ fún wọn pé ikú tí wọ́n ń sá fún yẹn tí wọ́n ń sá fún yẹn kìí sàwọn ni wọ́n pàdé kú ikú gan fún ẹ̀ lọ́dọ̀ lè pàdé wọn ibẹ̀ yẹn bá wà ní kó báyìí nítorí àṣẹ ikú látọ̀kẹ́ sábà ló ti wá tí wọ́n bá ti pàṣẹ ibi ọba ti bọ́ ibẹ̀ náà ló ti mú ọ lọ. eléyìí rẹ̀ nígbà lóko láti kẹ̀lé sẹ́yìn àwọn àlùfáà wa àwọn àlùfáà wa súnmọ́ àdúgbò lọ́dọ̀ ọlọ́wọ́ wa tọ́lọ̀ ní àmà tẹ̀lé àwọn àlùfáà súnmọ́ torí ẹni tí wọ́n tẹ̀lé àwọn òǹpilẹ̀ ìdòdúmọ́ ní ọmọ lùsì ní ọmọ jòyè ní mọ́ ní ọmọ jòyè àyè àmì tí máa ń tẹ̀lé àwọn àbá sunna torí ma ní má ní ẹ̀rọ ma lékún ọlọ́mọ náà kàlékún ní má ní ẹ̀rọ kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ ni ìmọ̀ rẹ̀ ọmọ lékún ní gbogbo gbà ọlọ́mọ jẹ́ wa kó lẹ́yìn àwọn àbá sunna kọ́sọ̀ wọn náà dàbá sunna òdodo ọlọ́ agbára ọlọ́mọ bá wọn. tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ nípa ikú ètò wọn máa fi bẹ̀rẹ̀ wọn náà ni pé okùn bá mú èyí tí ara ẹ̀ bá dé tẹ́yìn àwọn rò pé tọ́ ọlọ́run lọ́lẹ̀ mi àkọ́kọ́ ni kéèyàn lọ́nu kí kàdà wọ́n lọ nítorí pé ọmọ ẹ̀ pàwọ́ nísìnyí ọkọ̀ rẹ̀ dúpẹ́ fún nítorí kó ti pa àwọn kan síwájú rẹ̀ tẹ́lẹ̀ tí wọn kò débi ẹ̀mí jẹ́ sí kékeré ìdókòdè àwọn òṣè tí wọ́n ṣe láyé àwọn òṣèlú kankan dìbò láyé ni wọ́n ti dáyé náà ni wọ́n padà ọlọ́sẹ̀ kan ọlọ́sẹ̀ méjì ọlọ́dún kan ọlọ́dún méjì ológun ọdún ọlọ́pàá ọdún ẹni tẹ̀sí ìyàwó tán ẹni tó ti bímọ ẹni ẹni mọ̀rọ̀ bí lọ́wọ́ tó gbà bẹ́ lọ́wọ́. wọ́n yẹ sùn ẹ̀kọ́ tá a kọ́ ni pé àtùkù tá a rí yìí ń bọ̀ èèyàn fẹ́ èèyàn bọ̀ bí ọ̀bá báyìí lérí àlàáfíà yóò ti báyìí lérí àárẹ̀ àmọ́ èyí tọ́kọ́ má jù tọ́kọ́ jù òun ni pé kan ní kí ló ṣe ẹ̀rí pé kájú mọ́nà wọn bèrè pé kí ló ṣe. àwọn àwa ni àwọn tí wọ́n kú lé àlàáfíà bí tá a jẹ́ pàṣẹ́ntì tẹ́lẹ̀ àwọn tí wọ́n kú pẹ̀lú sábàbí àárẹ̀ àwọn ẹ̀yẹ kó sẹ́mìtì. wọ́n yóò sọ̀nà ó nàgàrọ̀ bí yìí wọ́n ní sẹ́ ẹni tí àárẹ̀ ṣe tí ń ṣe rò pé ẹ eh, àárẹ̀ yìí ọlọ́dọ̀ ọmọbìnrin tó jà sí wọ́n ní àkọ́kọ́ ni pé ó ní èrò dáadáa sọ́nà ọba rẹ̀ làálẹ̀ dáníkà fẹ́rù ńlá ó lè jẹ́ pé àárẹ̀ ti ń ṣe òun lọ́lọ́run ọba ọlọ́run gbèrò oore lérí ẹ̀ pẹ̀lú àárẹ̀ náà bí tẹ̀síwèrè dòró láti pípa owó àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ èyí tó fẹ́ tó fẹ́ gbé níwájú ọlọ́run ọba wa àwọn ará nílẹ̀ Yorùbá àwọn ọmọ wa pé tà ń àbí kí wọ́n ẹ̀ tó ọlọ́run ọba tó lè tara bọ̀ àmọ́ ọlọ́run ọba wa àti nínú ẹ̀sìn wa ní máa jẹ́ àánú pẹ̀lú ọ̀gá jáde láyé kọ́sà rẹ̀. bí ìtẹ̀sí fèrè kùn náà láti pa ìṣẹ́ rẹ̀ rẹ̀. ẹlẹ́ẹ̀kejì àwọn olè rọ́pà ìdẹ̀rẹ̀ jáde àbí kọ́lá wọn bá kó gbígbé ga nípò lọ́dọ̀ ọlọ́wọ́n bá wa. àárẹ̀ ti ń sẹ́yìn sùn àwọn làwọn òpin sọ́fà lọ́dọ̀ ọlọ́wọ́n bá wa ipò rẹ̀ ń ga sí i abẹ́lẹ́ fọlọ́mọ́tà ìṣàlọ́ ẹ̀kọ́ kan wọ́n ní àárẹ̀ yìí wá ní kèé ṣe àwọn nìkan làárẹ̀ kọ́kọ́ ṣe kí wọ́n mọ̀ pé ìbò òun sí náà ìbò òun gbàwẹ̀ àwọn yóò tún mọ̀ sọ fún pé bàbá ẹ̀sìn gbé èsì sí ẹ̀sìn yín bá wọ́n dé òtún sí àárẹ̀ ti ṣe àwọn tó ṣe wájú wa náà wọn lẹ́bi ọlọ́mọ wa alábi ayò pé ìwọ ọba oyè ọ̀fara ni ó ní ìnì màsítánì yàtọ̀ ara ni mí ìnira mú mi ìnira lọ́dún bá àṣẹ kò lè bá àṣọ lọ. àdá àdáàbí àlá eléyìí bẹ nínú àwọn ẹ̀kọ́ sọ́nà mọ́mọ́ ìtí ọ̀bádà mọ́mọ́ fi ti sí ọ̀dọ̀ ọlọ́run wa ó sì ẹ̀gbẹ́ pé látọ̀dọ̀ ọlọ́run náà pẹ̀lú ṣe kéde ẹni tí wá. àdébí ayé ó lo ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run wa kò ní ọlọ́run wa para ti mi ó ní ní masani ẹ̀tọ́ wọ́n á ta àhámọ́rọ́ ọ̀hìn àbọ̀mọ̀ pálá àánú ni ẹ̀ o àánú rẹ̀ sùn gbogbo àwọn tẹ́ máa ń sàánú lọ ìbádàlá ẹ̀rú sọ̀rọ̀ wọn bá pàdé abáta fi ṣèbá ìlànà ìsìlámì gbogbo àwọn àlùfáà wa wọn ní ká sọ gbogbo ẹni wọn bá pèlè rẹ rẹ táwọn náà tún máa sọ fáwọn èèyàn tí wọn bá pèlè rẹ rẹ wípé òṣìṣẹ́ burúkú wọn lo oògùn òsàn kódà náà mi ti ní tàdáwọ́ ìbádàlá tàdáwọ́ ìbádàlá ẹ bá kẹ́kọ́ ẹ bá jẹ́wé nílànà tẹ̀sí ẹ wá bá tó sọ̀rọ̀ dáìmọ̀ àdúrà la ẹ wá sẹ́tù sẹ́tù àti gbogbo àwọn kàmínà sẹ́tù sẹ́tù pé àdáwọn òkú lẹ yorùbá dà tọ́jú àrùn fún eré tí ń bọ̀ àbínú tí ń rún àbí jẹjẹrẹ tó mu ẹnì kan lè mí láti bẹ́yìn ó tó jẹ ọdún kan ó ní arákùnrin kan ṣe yí àgbẹ̀ ó ṣe àgbẹ̀ níbi jáde láyé kí ló wá ń ṣe wọn làwọn mọ̀ alẹ́ náà ló ṣe àgbẹ̀ látàlẹ́ dàrú ó sì ó sì kú lẹ́yìn àbúrò تعددت الأسباب والموت واحد ولذلك القوة ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ kó kan náà ni wọ́n ṣe kí ni gbogbo wọn wọ́n sàjà parí dáadáa. ìbádàlá àdébìnrin tàdáwọ̀ ìbádàlá ìnàlá àlàmíyàdà àdá ìlà wọ́dà àlàkùn ṣùgbà èèyàn kò lè gbèsè débi pé káàrọ̀ máa ní kọ́ máa pé ebó òun ló lè gún náà wọ́n ní kó sáájú ara rẹ̀ léyìí tó bá tẹ̀sí mi òun náà ní kó wá ìrànlọ́wọ́ pẹ̀lú ìwòsàn èyí tí ọjẹ́ ti halal anabi sallallahu alaihi wasallam anabi inna allah lam yaj'al shifa'akum fima harrama alaykum ọlọ́run bá wò fi ìwòsàn yín síbi tó ṣe léwọ̀ fún yín ọwọ́ lé láàárẹ̀ ọmọ wọn gbé àádó ọlọ́tí wá àbí wọn ìdán fi ara ẹlẹ́dẹ̀ sí àbí èyí tí wọ́n fọkọ̀ sí àbí èyí tí wọ́n náà rí pé léyìí ìtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ lọ́wọ́ pé nínú ẹ̀mí rẹ̀ ọ́ fi sínú ẹ̀mí rẹ̀ pé ká sì máa lọ́rùn gan-an ọwọ́ ayé ju eléyìí tó ní àlò yìí lọ nítorí pọ́ padà lọ́rùn tẹ́lẹ̀ náà ọba wa lò ọ̀la ní àfíà ọkọ sọ́wọ́ èṣù níjọ́ mi ní bíbá tó dé ìtọ́ ọba lò lánàá bọ́ ọba wa lò ọkọ sáré kìá mọ̀lá ìmọ̀ lò tán èyàn pa gbogbo ọjọ́ sẹ̀rẹ̀ jẹ́ kọ́lọ́mọ̀jà parí bí òṣèlú àná ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdébẹ̀rẹ̀ lọ́wọ́ fi òòsàn yín síbi tó ṣe léwọ̀ fún yín àdìsí lọ gbá gbogbo ẹni tí máa ń gbé ẹ lọ́rúurí lọ́rúurí oníjẹ́wà ọlọ́run ní kiri yọ̀ọ̀da ọwọ́ abẹ́ kòrò sọ yín síbi kankan wá níbi tó bí sí àbí ibi ibi tọ́sọ fún ilé ẹ̀kú mẹ́ ìbẹ̀rẹ̀ náà wà lóye sí wọn lọ takora wọn. ló ti dẹ́kun gbogbo ojú ọba ti da májàra ó ti ọdẹ bíi pé kọ́ wá pé ẹ aláwọ̀ gàfúrò rahim aláwọ̀ yìí lọ́lọ́ ọba aláàánú ni tàbí àwọn tá a máa túbá èyí lè mú gbọ́mọ̀mọ̀ mi mọ́. ẹ̀yin mùsùlùmí òdodo wàlàyé jùsùn tàbí mọ́tẹ́lẹ́mọ́ọ̀tì nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ òun náà ni pé èèyàn gbọ́dọ̀ máa nìdúró náà dàlàbí èèyàn gbọ́dọ̀ máa tọrọ kú bó ṣe lè wù kí ìnira náà ṣe kíni tó tó pèrèpèrè bọ ẹnu ni wọn pé ẹyà bá ẹnìkan sọ bẹ́ẹ̀ lọ smith malabẹkuta àwọn brothers náà máa ń lọ lè kí àwọn aláàárẹ̀ àwọn mss kọlọpàá sọ wọn lẹsẹ dáadáa wọn dọdọ arákùnrin kan nígbà wọn kí wọn tó ń ṣe wá sí fún wọn.

òdìsọ́lá muhammad sallallahu alayhi wa sallam alábìrin láyà tàmàtà yá na ahadum ní ahadum ní mọ̀lmáwù ẹnì kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ máa rò pé òun fẹ́ kú òun fẹ́ kú bìdúrì náà sàlàbí nítorí ìnira kátó ní bá àyíká yàrá kó jẹ́mu tàbátì yàrá mọ̀lmáwù tọ́ba wa jẹ́ pé òṣìṣẹ́ àbáyọ fún ma tayọ fún ma tọrọ kú pàdéyàkó alábìrin kọ́ ma tọrọ kú ìjọba wa wí tara nàbà ní kọjá àlà allahumma wọlé wọn bá mi o àyìn ní ìmàkà nàbẹ hayatu khayran li tọ́ba jẹ́ pé ìmọ̀ abẹ láyé mi ó dòre fún mi wọ́n ṣàfihàn ìmọ̀ abẹ ó lè jẹ́ pé ìwòsàn rẹ̀ ìṣẹ́jú mẹ́ta ló kù ó lè jẹ́ pé ìwòsàn rẹ̀ yọ̀ọ̀kan ló kù ó lè jẹ́ pé òkú ti ń lò ó wọ̀ sẹ̀kan tó fi bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ dáadáa ó lè jẹ́ pé àná ọlọ́run tó dé bá ó kù sẹ́kún méjì tọ́ba tó wá ń tọrọ kú lọ́kàn máa lọ́rùn ni mọ́lọ́mọ́ ti gbà lọ́wọ́ rẹ̀ àdébí ní ni pé wọ̀tọ̀wọ̀fáàní wà á mú mi lọ ní ká láti wọ̀ ọ̀fáàní fáyọ̀lá mi tọ́ba ti pé kí n bọ́ sọ̀rọ̀ òun ni yóò di oore fún mi ẹ̀rì pé ọ̀sán bákan méjì bákan méjì ni mùsùlùmí máa ń ṣe kíni ní máa ń sọ ọ̀kan nínú àwọn àfẹ́sì tí wọ́n gbajúmọ̀ lórí tẹlifíṣàn ọ̀rẹ́ wọn ní àìpẹ́ yìí ara wọn ti yáwò wọn wà lóde bá wọn àwọn sàdúrà òṣèlú kéyàwó wọn nígbà wọn wá dáa nìkan wọn ní kùsáàsì wọn ní náà

agbẹ́ o ọ̀yá o ogun o ogun o ẹ̀rọ bọ̀ sí àdúgbò ọ̀run tọ́ba dídọ́ kọ́lọ́mọ́sá yìí sànù wa. yéèjì wàhálà ló sùnmọ́ yẹn sàìdẹ̀ lọ́mọ́tò wọ́n yóò fi mi zikiri wọ́n lè tọ́ da fún mùsùlùmí òdodo ni wọ́n máa di ẹrù gúlẹ̀ ní dodojúmọ́ nítorí pé ní máa yọ sí ẹ̀rọ kìkì èyí wọ́n bá ní máa yọ sí ẹ̀rọ kìkì ẹni bá di ẹrù lẹ̀ òun ni yóò jèrè wọ́n ní mọ́tò yìí wọ́n ní òkìkì lọ́jọ́ ibi ẹsẹ̀ lọ yìí gbogbo ilẹ̀ fẹ́ lọ ẹni bá jẹ ìpínlẹ̀ sẹ̀rọ̀ pé òun ni yóò rí nǹkan bí sàǹfààní ní lọ́hùn-ún àmẹ́ni tí ò tí ì jẹrù tí wọ́n kàn mú lógìkì wọ́n kàn mú wọn bí títí ṣe náà kẹ́ náà fẹ́ bọ̀ rẹ̀ àbí wọ́n mú wọn bí títí ṣe dẹ́fà rẹ̀ àbí wọ́n mú wọn bí lérí ọ̀kadà nílà ń bẹ wọn lọ́gbẹ̀ ọlọ́kadà gbé nìkan ó gbé báyìí ó sì rí pé ó sọ eré báwọn lẹ́yìn bì í bàbá sọ̀rọ̀ ṣẹ̀fà لا لا أبدا بارك الله فيكم ونفع الله بكم ẹ̀yọ́ miami wọ́n sọ ẹni mọ́ lọ́kadà lẹ́yìn tì báyìí àsọtánu gbàdé káwọn ìwẹ̀ ń jẹ́ ìkú báyìí ó ti fẹ́ẹ́ rí bọ́lẹ̀ ìjọ náà ni wọ́n ní wọ́n mú wá àmẹ́ríkà ọ̀kadà làsùkú bá làsùkú sókìtì ló tó bá a. أهلا وسهلا يا شيخنا بارك الله فيك الاعتداد للموت ويكثر من ذكره والاعتداد للموت يكون بالتوبة عن المعاصي wọ́n ní ẹni tí balẹ̀ wọn kú ní láàbì nínú iṣẹ́ rẹ̀ ni pé yọ ọba túbá nínú ẹsẹ̀ ẹni tí ọba túbá nínú ẹsẹ̀ balẹ̀ wọn. wọ̀lùkùnrin dànù mọ̀dọ́lì gbogbo dúkìá àwọn ènìyàn ti máa bẹ lọ́wọ́ ẹ̀ yọ ọba dọ́gbọ́dá padà wẹ́rẹ́wẹ́rẹ́. nítorí pé òun kò ní àwọn èèyàn ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n ní dúkìá náà wọ́n èkì bá dọ̀lọ́ láì tètè hàn ẹ̀ mọ̀ ní mọ́sálásí ìjọba lọ́lẹ̀ kírun jẹ̀má ẹ̀yìn ti palẹ̀ wọn fún un nítorí pé wọ́n náà bá wá ojoojúmọ́ ìjọ tí ọjọ́ tí ọjọ́ tí lọ́sì lóbìnrin náà yóò jẹ yóò jẹ ohun tọ́lé pé ó ti kí lórí oye ìmúra aṣù lọ òun ni àlejòdé nítorí pé bíṣẹ́ máa ń ṣe ìdojúmọ́ náà nítorí ọba ń ṣe náà ti kọ́ àmọ́ ní ọwọ́. bọ́ọ̀bù àwọn òfin ta tokini tokini pípé ẹ̀dá abásùkò yóò ṣeré náà tọ́ba padà yá wà túbá ẹlẹ́mìíràn máa pé àárọ̀ làwà twenty five years ó sì kú ọdún méjì péré yóò lọ àárọ̀ lọ́wọ́ àtàbálẹ́ alẹ́ lọ́wọ́ àmọ́ lọ́dọ̀ ara rẹ̀ láàárọ̀ làwọn àmọ́ lọ́dọ̀ ọlọ́run ọwọ́ àdúgbò alẹ́ lọ́wọ́ nítorí pé ọdún méjì péré ló láti pàdé ti ṣètọ́ ká má gba ìtàjẹ́ pẹ̀lú ṣètọ́ wà kọ́sùn amáàni ẹni tó bá palẹ̀ máa kú wọn nínú àwọn pọ́lìtì tó wà lára ẹ̀ òun náà ni pé kọ́sùn amáàni mo ti lélẹ̀ ìtàn ojú kòkòrò ayé ti dẹ́rẹ̀ mo ti lélẹ̀ ìtàn mo tó fẹ́ àwọn ọ̀rẹ́ mi náà ti ra rúmi mi náà fẹ́ ra rú ẹ̀ oníkòkòrò ayé tí wọn ò ní kéèyàn bá tọ́lé wọn ò ní abára mọ́tò wọn ò ní ká bọ̀ wọ̀ sọ àmọ́ èyí tí ọ́ máa rà tọ́ máa lò á máa rí palẹ̀ máa ń pé òun múra fún ẹ̀yìn tí wọ́n sọ fún pé tọ́ àdìmọ́ ní wọlé o àdìmọ́ ní wọlé o láàlọ́ ìlú fún bẹ́ẹ̀ ìpè kó ṣe wáyé wọ́n sanwó mi máa ní ẹni ọlọ ó sì ti sùọ pé ìsekiri ńlọ ìjọ tí ọlọ nìkan ní òsekiri ní ọmọ olùkọ́ wọn lọ rẹ táyì ní wọn lẹ táyì tó máa yọ lé olùkọ́ wọn wọn lọ lè tún wíńdò rẹ sí ojú ìdẹ̀dá lómìnà láàrin ọdún wọn wò ìpè ọmọ kú ẹsẹ ẹni tí àdáadáa ayé rẹ bá ti kọ̀ yìí ọ̀palẹ̀ máa kú bí bá ń palẹ̀ máa kú ni ọ̀run náà máa palẹ̀ máa kú ìfàyè nítorí ayé yìí kò sùrọ̀ kò sí dára ti ẹ̀ òkìtì yẹn máa ń kó mbẹ ọ̀run ló sọ̀rọ̀ àwọn àgbà wa wọ́n ní nínú ìpalẹ̀ máa kú lè àdàdàlìkà lè àdàdàlìkà tọ̀rọ̀ àpàlẹ̀ àbáà nítorí pé tọ́ba padà yá kéèyàn máa rò lẹ́mìí pé àwọn táà tó ń tẹ̀fẹ̀ ara wa àkàlẹ̀ sùn láti máa jìmọ̀ àwọn tí ọjọ́ wọ̀l áhàlì àwọn fámìlì wa ọyẹ àwọn ìyàwó àwọn ọmọ kò sí garanti lérí ẹnìkan ọkọ ní garanti lérí ìyàwó ẹ ìyàwó ní garanti lérí ọkọ ẹ a ní garanti lérí àwọn ọ̀dà mi àdúrà tó máa ṣe pé bọ́lá ni wọ́n gbẹ̀yìn mi nítorí pé àsìkò tá a kọ fún kálukú kò ní yẹ láàmà hàdà kò sì ṣe agbára tó yẹ bí yípadà. ìbádàlá ẹ̀yà ló ọlọ́wọ́ bá wa tó sọ́nà ìyá àdàtàlùmárì yìí nínú àwọn àdáàbò fẹ́rẹ̀ ká ní fẹ́ni tí palẹ̀ máa kú abẹ́ni tó rò pé ikú súnmọ́ òun abẹ́ni tá a pé ikú súnmọ́ tá a máa lọ lè kí eré ààrẹ. جاء في الحديث من عاد مريضا صلت عليه سبعون ألف ألف ملك ẹni tí ń bá lọ lè wọ aláàárẹ̀ àwọn seventy thousand màláyíkà àwọn ni wọ́n máa ṣàdúrà fún nítorí pé ẹni tí ẹ lọ lè wò yìí ìmọ̀ lọ lè wọ aláàárẹ̀ yìí máa jẹ́ kí ìrònú rẹ̀ ó níwọ̀nba ah ah, kíní àrùn yìí ló ń dà yín láàmú uh-huh. ó ṣe bọ̀dá mi rí ewé báyìí lágbo ọ̀nà ọba yẹn làwọn ẹ̀kọ́ papọ̀ mẹ́kọ̀ọ́ yóò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ o ìkọ́kọ́ ní lọ́kàbalẹ̀ pé àrùn yìí máa ń lọ èyí lásán gan-an ìrònú rẹ̀ láti hundred percent twenty four to seventy ah, ah, ah, ṣé pé ọwọ́ ọyọ rògbòdì àkàkékeré nù ó ètè mọ̀ wá. òògùn ṣe wá ṣiṣẹ́ kò ṣiṣẹ́ o ó dé ara ẹ̀ kọ́kọ́ balẹ̀ náà ẹlẹ́kẹ̀kẹ̀ wá sí ẹ máa ti wá sí wọn pé alẹ́mi máa lu sùpìlì mùsùlùmí àmì mùsùlùmí wọ̀là wàsùlùmí wọ̀là hàfin wọ̀là gáfin hàtà ṣáwó kẹtà ṣáàkọ ilà káfàrà nínú ọbẹ̀ fàtọ̀ yá gbogbo tó bá ní ọmọ mùsùlùmí láláyé èrè fọ ní iná wọn ni ń pè jẹ padà ìlérí ẹ̀kú àbí bàtújẹ àbí wàhálà kan tó dé wa kó wá bomi lójú tó bá yẹ kí sísun ló fọlọ́ á sì máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ àdẹ́kẹ̀lẹ́ kọ́dà ìdílé ẹ̀kún tí máa ń kún ní lẹ́sẹ̀ ẹ̀kún tó kún lẹ́sẹ̀ báyìí sùn báyìí tọ́ba ní ẹ̀sọ́ gbà ní ìsìyé ọmọ ìdúpọ̀ ní pé alhamdulilayi wọ́n ti tó parí nínú wàhálà tá à ń kó lọ sọ́run làwọn ẹni ẹ̀yẹ́ gàmọ́ ní táwọn ọ̀rẹ́ rẹ̀ lójúmọ́ ni àní ẹ̀ má dàrú mi ọ̀rọ̀ wà pàpà àwọn ẹni torí wọ́n gé ẹsẹ̀ kan nínú àwọn ẹsẹ̀ ó lé lákàlà hàmdu aláma àkásítà wà lákà ṣukuru aláma àbùkọ́ yìí ọ̀pẹ́ fún ọlọ́run lórí ìtọ́ gbà ọ̀pẹ́ fún ọlọ́run lórí ìtọ́ sẹ́kù. nílùú délé báyìí táwọn máa ń pé dádìde dádìde ọ̀kan náà àwọn méjì tó bí lọ kọ́mátọ́ mú sálẹ̀ ẹsẹ̀ rẹ̀ báyìí lọ́mọ tó ń gbé wájú wájú ẹ̀ ó lé lákàlà hàmdu aláma àkásítà wà lákà ṣukuru aláma àbùkọ́ yìí ọlọ́run olùkọ́ fún ọ nítorí pé ọlọ́ọ̀nì kan ló máa kọ̀rọ̀ gbogbo àdánwò tí máa ń zikí tí máa bá yẹn kọ́lọ̀ mọ́sà sàánú ẹni kọ̀ọ̀kan wa. káwọn lórí wo aláàrọ̀ yìí àdìsí kan wa nínú àdìsí al-Qudsi yàgbọ́n adam wọlé tó fọlẹ́ fún tàwọn tè ọlọ́wọ́n bá ní ọ̀rẹ́ mi ọlọ́wọ́n lọ sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n ní ọ̀rẹ́ mi wọlé ìwọ náà wọ ọba àgbàlá yìí báwo ló ṣe wá rìn ọ ìwọ tó pàṣẹ rẹ ìwọ kan lọ dáre ọlọ́run ní ọgbọ́n tí ìwòye ní ti sọ pé wọ́n má rí lọ àgùnbí ọ̀rẹ́ ẹrú mi ní sọ pàlàkùtà ọ̀tún ọ̀wà bẹ̀wò lọ́wọ́ tẹ́wọ́ làwàjẹ́ta ní ìdá tó ọba lọ ní ibẹ̀ wò ọba bá mi lọ́dọ̀ rẹ̀. ìtumọ̀ ẹni pé aláàárẹ̀ máa ń súnmọ́ ọlọ́run ọba gan-an nítorí pé gbogbo oògùn tó ti lọ àti gbogbo àbáyọ yìí ẹ̀fẹ̀ ló sì wà lọ́dọ̀ ọlọ́run náà kọ́lẹ̀ ni tí sọ ṣe fún ṣàtì sẹ́fọ́ ẹ kọjá máa ní ọlọ́run ọlọ́run ọlọ́run ọwọ́ tẹ̀ ẹ̀yẹ ló sọ̀rọ̀ wọn bá wa wọ́yẹ́ ti balẹ̀ mùsùlùmí àyọ̀ sùn àwọn nàbí láì sàádà ẹ̀dẹ̀ báwò wọ́n ti ọ̀dọ̀ rẹ̀ lérí ilà wọ lọ́sọ̀nù bọ́tùnà billahi azza wa jalla ẹnì kọ̀ọ̀kan yín ẹ má má kó àbíkọ́jẹ́ pé ẹ rò èrò dáadáa sọ́lọ́ wọn bá yín ìtumọ̀ ẹ̀ ni pé tí wọ́n bá mọ̀ pé ọlọ́run ti sọ́dọ̀ fẹ́ fún owó lórí ilẹ̀ má máa rò pé ọlọ́run àwọn ọ̀nà sì kéré ìyàwó mi ò tí ì bímọ wọ́n sì wọ́ sẹ́yìn lóṣèlú ṣe foundation lẹ́mìnì wá dé mi wọ́n ní asẹ́ni àsìkò tọ́lá nù ni wọ́n wá ní máa ro tọ́lọ̀wọ̀n tí o ṣe mọ́ èyí tọ́lọ̀wọ̀n tí o ṣe lóore lọ́mọ sí kíní lọ́mọ rò èyí tí o mú ọṣẹ ní ọwọ́ àti sùúrù ọwọ́ àgbàkadà lábẹ́ ìlọ̀lẹ́ ọlọ́wọ́ nítorí pé táwọn ìṣe kíní òdìdé táwọn á kà sí pé à ẹ̀yìn sẹ́mi lọ́wọ́ ayẹ kọ́ pa sẹ́mi lọ́wọ́ ayẹ kọ́ kàn wọ́n ní ọ̀sán fọlọ́n fi ọlọ́run títí tó ní kò tó dáa. lè àtàlọ́ àlàmù mẹ́lẹ́hu wọ́n ti torí pé ìmú ọkọ̀ ò lè rí ilẹ̀ nì. nígbà míì ọlọ́run ọba lọ́mọ orí tọ́wà lábẹ́ àárẹ̀ lọ́sẹ̀ sí ọlọ́run tó bá ti lè kọ̀ǹtínù dọ́gba bó ṣe ọdẹ orí ẹ̀yọ́ ìyá rẹ̀ ìjọba tí ó bọ́ sókò tẹ́lẹ̀ ìjọba rẹ̀ káàkiri. ara ara mi bá mi ẹ̀sán ọ̀gbọ́n tẹ̀mí láyé àárẹ̀ ó lè dé pé àárẹ̀ yẹn àárẹ̀ yẹn tí wọ́n bá kọ̀tínú bẹ́ẹ̀ yóò padà wá ṣokùnfà ìtìjú ayé fún ọ tí wọn náà padà máa wá sọ̀rọ̀ pé ọlọ́run àti tọ́wọ́ fẹ́ẹ́ ṣe fún mi tó tètè pa mí láti lóyún. ẹ̀dá gbọ́dọ̀ máa fẹ́ ìsánà ọ̀gbọ́n mi láti ta'ala wọn nítorí pé ọlọ́run bá ya'lamu ma yakhfa nígbà pamọ́ aláàní kalọ́mọ̀ wọ́n ní tí ààrẹ ìbá lágbá tẹ̀yẹ̀ ń wò pé tọ́ ọlọ́run lẹ́bi. ààrẹ mi máa ń bẹ tẹ́yẹ̀ ló pé ó kú tó kú o kì gbogbo ààrẹ nìyẹn máa wò pé ikú yá o ààrẹ tó bá lágbára àwọn bá ń sọ tọ́jú pé màdánà tó súnmọ́ ó súnmọ́ ẹ̀yọ́ amáyé ìpalẹ̀ máa ń tẹ́lẹ̀ o ti kọ̀ wá sí alẹ́ tó ti sọ̀rọ̀ gbẹ̀yìn lẹ́yìn ọ̀sẹ̀ kan tó bí ọmọ ibi iṣẹ́ káàkiri àdúgbò yágbádá tí wọ́n ti mọ́nù ikú òdì leke ikú òdì leke ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọn ní kẹ́yìn ọ̀dà gbogbo tọ́ba jẹ́ òkú pọ̀ ọmọ ọmọ anábì ádámà padà ní tẹ̀yẹ́ sàlàdáàlì tọ́ba dé tọ́ba rọrùn lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ wọ̀nyí la awùsọ̀ bìdáàlì tọ́ba wa lè kọ̀ rọrùn gbogbo gbọ́dọ̀ kọ́ wa kọ́ sínú òwe fún àwọn ẹbí ìpè bíríkìlẹ̀ àtẹ̀mí bàbá lé ọ̀kan jọ́tọ̀ bẹ̀ mí níṣẹ́ mo mú àpò sámọ́tì márùn fọ́kọ́ sínú wàsíyà àwọn ẹbí ni wọ́n á bá dá àpò sọ́mọ́tì padà èmi àti lágbájá dájọ́ ẹ̀dá kan lórí tọ́lọ́hún ten thousand rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ bá kọ́ máa kọ́ kalẹ̀ nítorí tí o bá kọ́ kalẹ̀ tó bá gbèsè lọ́rùn nínú sẹ́ẹ̀rí rẹ̀ wọ́n ti yọ ọ́ tó bá di jọ́ọ̀kì àmọ́ iṣẹ́ rí mélòó lọ́wọ́ á títí tó lè fi sẹ́ẹ̀rí gbèsè lọ́rùn àfẹnitọ́fẹ́ san tí o sàgbára ó gbìyànjú tó ọ̀rọ̀ rẹ̀ amóhùnmó ilẹ̀ Allah subhanahu wa ta'ala. àmọ́ wọ́n sọ ọlọ́pọ̀tínlẹ̀ àti san tó ní tó fi san bẹ́lẹ̀ wọ́n gbé gbèsè gbèsè lọ́rùn kó dá àwọn ẹbí wọ́n lè padà dìnnà ìfọ́n tó ń pé ẹlẹ́wọ́n jẹ́ yín ní ten thousand wọ́n sọ báwà yóò wá gbé pé káì owó kún mi. àyíká kọ́lẹ̀ ló ń sàkóbá fún tí wọ́n ti jọ àlìkíyàmù ويكتب الوصية إن كانت غير مكتوبة wọ́n ti tó ìfọ̀ sílá kọ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́ máa ń pọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan òye sallallahu alaihi wasallam ọ̀rọ̀ anábì tá anábì ní máa ń kún ní muslim yàbí ìtò lẹ́yìn ẹ̀tẹ́ ni wọ́n lọ ṣe òmìnir náà yóò ṣe à fíhí ìlà ọ̀sìn yẹn tó mọ̀túbọ̀ tó ìdára sí anábì ní nínú ìwọ mùsùlùmí ọgbọ́dọ̀ sun oorun méjì tó sì ní tí wọ́n fẹ́ kọ ọgbọ́dọ̀ sun oorun méjì láì kọ́ ní tó sì kọ yẹn kọ́ wà ní ìgbèrí rẹ̀ kọ́lá bùn ọmọ abúlé bùn ọmọ bìnrin máa ń fara rata aláya lẹ́yìnlá wọ́n ní òwúrú kan ò dé báwọn láyé mọ́tò sàmì ọ̀rọ̀ sùn lọ́wọ́ sọ́lá lẹ́yìn ìgbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ yọ̀dà nàbì. kọ́lá dáadéka ní dàáyé ti wàsúyà mi ó ní àfikọ́jẹ́ pé wàsúyà mi wíìlì mi ó wà ní ìgbèrè mi tí èyí ń kọ ìtàwọn èèyàn jẹ mí àbí tí mo jẹ àwọn èèyàn. látó lọ síbẹ̀ nínú àwọn fẹ́rẹ́ ká sábà ń pè sábì lọ́yà tì èèyàn dára ní o àlẹ́bìnrin láwọ̀ àṣọyàtà lílì wà rí gbogbo ẹni tó bá jogún ayé ikú nǹkan kan lẹ̀ fún bẹ́ẹ̀ bá kú tán ni wọ́n wà pé ogún bíṣẹ̀rí àti nìkanṣẹ́kẹ́ni tí wọ́n pín wíìlì tèbó ọ̀yàtọ̀ sí wíìlì tiwa wíìlì tàwọn òyìnbó òun ni pé pín dúkìá rẹ lójú ayé rẹ fẹ́ni ọba wù ọ́ kó o sì fún tọ́ba wù ọ́ o wù ọ́ èyí ń o ogun ni wàhálà ẹni o ṣe ọ̀ọ́dọ̀ ń ṣẹlọ́nà wíìlì tẹ̀sìn òun ni pé ní táwọn yẹn jẹ́ ọ́ kọ́wọ́ lákọọ́lẹ̀ táwọn yẹn bá ti fẹ́ sójú ẹ̀ tètè wáwé kọ́ ọmọ tí wọ́n jẹ́ ọ́ kọ́ wá kọ́ ní tí wọ́n náà jẹ́ àwọn èèyàn iṣẹ́ ilé tọ́lá fẹ́ ṣe tẹ́mi rẹ̀ òní lórí ṣe máa kọ́ ọkọ́ síbẹ̀ pé ẹ dákun ẹ bá mi ra fáànù mẹ́wàá sí mọ́sáàsì wa tọ́mọ pé ẹ̀mí tí ó jọra fáànù ẹ̀mí ti fẹ́ pin àwọn ọmọ ni wọ́n wà wòye ni wọ́n wà lọ́ọ́ ra fáànù bí ìgbà tó wà láì tọ́ra fáànù náà àbí ilẹ̀ bí báyìí o ẹ bá kọ́ mọ́sálásí sórí rẹ̀ àbọ̀ gbogbo dúkìá tọ́ba ló ṣe sàrà ọ̀gbọ́dọ̀ ìjùdá kan nínú ohun mélòó lọ nínú mẹ́ta tọ́ba ti jùdá kan lọ nínú mẹ́ta láì ṣọlá mọ́ba àdìsẹ́gẹ́rì ànílò nítorí pé ọbẹ̀ ṣe sàrà àbára ta kó fi kó bá àwọn ará lé ìbádàlá ẹ̀yọ́ ló sùn ọlọ́mọba wa láwa sójata lè wá ọ̀rẹ́sì kàmá pàdé sọ̀rọ̀ lọ́wọ́ àárẹ̀ yìí dídé bíi pé ìmọ̀ bí ṣe ń ṣe mímọ̀ táwọn náà wò pé áá ah, ah, tó bàbá bò ní wá tó rí aníkíní yìí ọlágbá o kíní yìí ńlágbá o ní ńlágbá ọjọ́ náà kọ́lọ́kọ́lọ́ ìsàlù ní kọ̀ọ̀kan wọn. tẹ̀lifíìnù hù ṣàhádà ká máa wí láàyè ìlọ́lá ká máa sọ fún gọ́mọ wí bàbá sẹ́kùn náà tún ní àlàlùbáàlì wọ́n tún àgbóyè yẹn ṣe lórí àwọn táwọn sọ pé ká má sọ fún kó wọ́n ní kó wí yẹn gángan oníṣúná a sọ fún pé ìyá alágbájá sọ pé láyé àyàlá wọ́n ti ní pé pàdé anábì lọ́dọ̀ àbú àbú tálẹ̀ kí ni rọ̀ṣùn tó kọ́ àbú tálẹ̀ kú láyé àyàlá ìlàlá sọ pé láyé àyàlá wọ́n ní kìláàfù súnà ni pé káwọn ewu lẹ́gbẹ̀ẹ́ káwọn sọ fún fún mi fún mi wí torí pé wọn ná ẹgbà wà ní ìsìnkú wọn káàdì àánú kàláàmì yìí láyé ìlàlá ẹni tí láyé ìlàlá ò bá jáde lẹ́nu rẹ̀ gbẹ̀yìn láyé ìlàlá ò ní tó gbẹ̀yìn sẹ́ni tó wá bọ́ dákàlà ìjẹ́nà yóò wọ àlìjẹ́nà. àlàmọ́ ti mọ̀ tó bá ti wá dákẹ́ bẹ̀ kí ni àwọn àmì táàbù àfi lágbájá ti dákẹ́ alákọ̀ọ́kọ́ mẹ́rin àǹfì yìí wọ́n ní imú máa ń wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan díẹ̀ kò ní súrẹ́tì tẹ́ bá ti rí ojú gbónú ẹnfisọ́ọ̀lù kàfá yìí ọwọ́ ọwọ́ rẹ̀ báyìí ká ìjọ yà lọ́tọ̀ọ̀tọ̀ tọ́ba ti yà lọ́tọ̀ọ̀tọ̀ báyìí ó ti dákẹ́ ẹ̀kú ẹ̀ǹkọ́tàwọ̀ náà fà sí yìí tí ọba ti mímá o ti dákẹ́ nítorí pé abẹ́ kí ikú wọn dá wa lójú kájọ wẹ̀ kájọ pé nù sàárè bòlùdẹ́tùrú bọ́bá ti tutù kárẹ̀ tutù o ti dákẹ́ ní. àwọn àlùfáà ni àwọn àlàmáàtì àtàwọn mìíràn ti àsìkò gbà wá láti láti kà wọ́n mọ̀ ṣàjà parí dáadáa. olùsọ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó ní istahilu min ẹ̀ máa ti gbọ́ lọ́wọ́ báwo فقلنا يا رسول الله إنا نستحي والحمد لله àwọn sàábà ní àti ibi ọlọ́run anábì ní lẹ́yìn sàdáàkà kèésì ìtìjú yìí lè ìtìjú ìtìjú gan ni pé wàlákìnà lè ṣe yá ha mìíràn láàyè hàpàlì àyà ibi jẹ́ ìtìjú ọlọ́run á ń ta àpàdà láṣà wà máa wà á sọ eré rẹ àti gbogbo tó kó sí ara eré àti etí rẹ àti làákàyè rẹ èèmà fi sin ọlọ́run ọba rẹ torí tó bá ń ṣe pẹ̀lú ẹ̀ náà ní bó ṣe kéde náà kà wọn lọ́wọ́ ọlọ́mọṣà ìṣọ́ ni kọ̀ọ̀kan wọ̀lẹ̀ bá dènà wà máa hàwà ó sì máa sọ ikùn rẹ àti gbogbo tí wọ́n máa kó sínú rẹ eléyìí ní ti ju ọlọ́run wọ̀dẹ́tù kúrò àlùbáwò tẹ̀wọ̀n ìbílẹ̀ wọn wá rántí ikú àti àdánwò àdánwò yìí bí ó ṣe ń ya ilé ẹni rí ní ya ilé ẹni bú ọ̀mọ̀dàrá ni àkàrà tààtàrà kàzínà kàdúnìyà ẹni tó bá jẹ́ pé ọba ń gbèrò kó òun lọ́rùn lóòótọ́ yóò fi zina tóliya yóò fi ẹ̀sọ́ ayé yóò ṣe kíní yóò fi ilẹ̀ fàfàfà fa'ala dhalika ẹni bá ṣẹlẹ̀ fàfàdé sàhàyà min Allahi haqqa al-haya òun náà ní dídú ọlọ́wọ́n bá wa ọ̀tọ̀ ní ká lọ ayé ọ̀tọ̀ ní ká máa tó kókòrò nú ayé ọ̀yà tọ̀ṣọ́ra ọ̀kan láwọn ẹni rẹ̀ ó ní hukmul ó ní sẹ́yìn ká jáde láyé yìí ó ní ọlọ́run ti parí ìdájọ́ ẹ̀ kò sẹ́ni kan tí ó mọ̀ bẹ́ẹ̀. máa ní ìtòbí àbídá ìkọ̀ra rí onílé ayé yìí ó ní ọ̀lẹ́ mà bọ́ọ̀ bá mà tẹ́lẹ̀ ọ̀lẹ́ mà bí pépè ṣe ibi tá a máa ń lò kó sí ilé ilé olé ni ẹni tàbí tó bá ti wọlé fún ilé ló lè wá jáde bẹ́ẹ̀. èyí wọn mọ pé ọdún báyìí làwọn yẹn máa ń kú kì í ṣe pé ó ti gbàdá bá ti gbà báyìí ká tó kú àdùkù tó bá ti kú náà wọ̀lá bá sa ayé àtúntò àti mùsùlùmí wọ̀ fàtà káfíìrì wọ́n tẹ́ bá rí bàbá kìrìsìtánì àbí bàbá ẹlẹ́bọ bàbá olóòṣà onígunnu bàbá oní dákójọ bẹ́ẹ̀ bá rí ní pọ́kà gbúwá yìí wọ́n ní kùsùn tó burú kẹ́ wọ́n lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ yìí fún ìṣinú sùlá wọ́n ní ẹgbẹ́ mi ìta níbi ṣe tánàbí lọ́dọ̀ àbótọ́lé àdébìnrin kò ní láàyè láàyè lọ́la òmọ́yà àti àbújá wọ́n ní mọ́sùkọ́pẹ́ láàyè láàyè lọ́la tàbí kìtìrì sọ pé láyé àdàlà àwọn tó ń sọ fún fún sọ bẹ́ẹ̀. ebi kí náà padà wá wíwọ́ yìí ó nílé lójú ọ̀nà àwọn bàbá bàbá yìí náà táwọn náà máa tẹ̀lé mọ́lé àti báwọn àgbàlagbà ti ń ṣe nù. ẹni yìí àárẹ̀ ti ń ṣe yìí ìtẹ́ni wọn máa ń ṣe yìí ọ̀jọ̀ mọ́ ẹ̀sìn ọlọ́run ẹ bọ́ lè yí wọn ní báwọn àgbàlagbà ti ń ṣe báwọn bàbá nínú ọlọ́wọ́ àtàwọn bàbá tálágbájú káàmì tálà ń sìn kan fún àwọn mẹ́rin wá gidi ọlọ́ọ̀ni gidi yọ̀ọ̀dà yóò dé àwọn àdìmọ́ àwọn àgbàlagbà tó wọ́n ń sìn èdèkè rí ọ̀nà àwọn àgbàlagbà náà làwọn tó wọ́n ń sìn kiri lòun náà jáde lé léwu wọ́n ní kọ́dà ẹni sọ̀rọ̀ sọ́lá ó tún lọ́dọ̀ ìyàwó di ọmọ kékeré kan ìbàtà àti màdáadáa anábì amáránsẹ́ nígbà anábì omi anábì lọ́dọ̀ ewu ọwọ́ adé àti kòtò màláyíkà kú ní ojú ọ̀nà anábì ní kó ọmọ yìí mú bàbá yìí bàbá yìí ní àti abel kọ́sùn tẹ̀lé bàbá kọ́sùn mọ̀ ìyẹn dáadáa lọ ni mo fẹ́ ká mú láàrin yẹn bá tàbí o tó lè wọlé káfìrí yóò jẹ́ kí wọ́n ta sọ́ra wọn. ẹlẹ́ẹ̀kejì ìjẹ́ àdọ́lẹ̀ sọ fún káfìrí lọ́wọ́ gbẹ̀yà yé wípé ó ṣe láàyè àyàlá tọ́ba yẹn ní ṣe tọ́ba wọnú ẹ̀mí rẹ̀ lóòótọ́ ìrọ̀lọ́wọ́ bá yọjọ́ jáde báyìí ní wíwí sábà yóò sì dákẹ́ alẹ́mi sì bọ́ sójú ọ̀nà alẹ́mi ní alhamdulilayi lẹ́yìn àǹfààdà òwò mi bí ìmìnà náà mo dúpẹ́ fún ọlọ́run bá tọ́ la ọmọ yìí nínú náà ọlọ́run wọ́n lè gbé wọ́n lè wọ́n kírun sí la wọ́n sì sìn òun bá mùsùlùmí lọ́rùn náà ẹ̀dá kan ẹni tó fi rí kalẹ̀ yìí tó sì bá mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run wọ́n náà wọ́n gbààwẹ̀ Ramadan ọgbààwẹ̀ tó lé lógójì ọ ọlọ́mọ́ta bíi mẹ́ta òun ṣe náà dùdì òun ṣe náfìlà òun ṣe àṣìkáwò ọwọ́ àkúrẹ́ ọ̀dọ́ jáde láyé bàbá lẹ́lẹ́ àdéhùn máa ẹ náà mọ ọjà má dáhùn lóhùn wá sí ìlà àwọn àbá àwọn àbá fi kó wa. gbogbo táwọn yìí náà gbọ́dọ̀ gbádùn kò gbádùn kí ni sọ́ni pọ́lẹ́ dáa tó kátó wọ́n ní mọ́tò kírun ṣe la kátó wọ̀ ẹ́ náà wọ́n ti máa tó gbogbo tọ́wọ̀ lára ẹ̀ ṣe ẹ̀kọ́ yẹn kọ́ kọ́ wọn lọ́gbọ́n pé àwọn kìnìún yẹn máa ṣiṣẹ́ ọmọ tó wọlé lómi náà àwọn ẹbí wọn náà wọ́n tó wọn la bàtà àkọọ́lẹ̀ ìkú ni wọ́n tó fún sùn àwọn àmì wo láàmà fi mọ̀ pé tọ́ọ̀ ọlọ́wọ́n bá nìkan lọ́ máa fi ti arákùnrin yẹn lọ torí pé wọ́n láàgbọ́dọ̀ dájọ́ àlìjáná fẹ́ nìkan àfẹni tí násù bá wá lérí ẹ̀ násù ni pé ànábì fìmọ́lẹ̀ pé lágbájá ọmọ àlìjáná bóyá nínú àwọn mẹ́wàá tó ní wọ́n ju mẹ́wàá lọ wọ́n ju mẹ́wàá lọ nínú àwọn mẹ́wàá yẹn àti mọ̀ wọn nínú àwọn mẹ́wàá kò sí kò ká nínú ìgbà náà lẹ́nu sọ pé àwọn kan wà ní jẹ́nà láì ní sèṣirò ṣẹ́ sàbọ̀nà àlù àwọn seventy thousand ọmọ èèyàn kan wà ní jẹ́nà láì ní sèṣirò. àdébùpadà wa sọ sí bí wọ́n ń ṣe o pé àwọn tá a wí wọ́n padà tọ́lọ́ débi pé wọ́n ilé báyìí kó ṣe lókè àgbà yóò ṣe fún rẹ yóò sì gbà ibi ìmọ̀nà ìlágbáyé ìdíkàlì ìbáyà kan lórí àbúrò ni o lórí àbúrò àti ìsìnkàtà níbi ọmọ kékeré kan tó ní ìṣẹ́lẹ̀kì làhà ìnàbí àlàdà ọmọ kékeré yẹ sọ pé àtẹnu ti wò yóò sì hàn lé mọ̀ lọ́pàá rẹ̀. àmọ́ ẹni yìí táwọn gáà náà ti lọ́wọ́ náà seventy thousand yìí òun nígbà wọlé ilé kẹ́ bẹ́ẹ̀ ládùá yóò ti lè fẹ́ kọ́ lọ́wọ́ bá rẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ìmáà rẹ̀ tó ga ni ọlọ́run ti dàrú àdàbí làwọn dáhùn nù ẹlẹ́ẹ̀kejì àwọn ilé dáhà yàtọ̀wò wọn èèyàn iná dóra wọn látara pé àárẹ̀ kan bẹ lára wọn wà fínà tó ara wọn. ìgbìmọ̀ nígbà wọlé wọn bá ti sàdúrà náà egbò tí ń sìn tí tí tí tí ń sìn tí tí ń sìn òróró ló sì bẹ̀rù wàhálà wọn bẹ̀rẹ̀ yẹtọ̀ wọn kàlù wọn gbàdá lé ọlọ́wọ́n ọba wọn débi pé kò sí kankan ló lé wọn kò sí kankan tà wọn. òkàtà wa ni ọyẹ sísàlá ayẹyẹ àlà ni ọlọ́run mìíràn èrè àdáni bá mi bẹ́ẹ̀ lọ́kọ́ lọ́wọ́ fèmí náà sí inú wọn alábìínú ọ̀ àtàmínú ó sì ti wà lára wọn ara wọn náà lọ́wọ́ tẹ̀ ọ̀kan náà sábà tún ní bẹ́ẹ̀ mi àbẹ̀lẹ̀ ọ̀gbọ́n àwọn èmi náà ṣẹlẹ̀ wọn àdẹ́bìnrin sábà kàkà òkàzà òkàzà ní sàwájú rẹ̀ òkàzà nìkan ni wọ́n sọ fún abọ́ ọwà pẹ̀. èyí bẹ́ẹ̀ àwọn tí násù àdìsí bá sọ pé ọmọ àdìjánà ni wọ́n ọmọ àdìjánà ni wọ́n. tẹ́lẹ̀ ni tí násù ọ̀wá lé rẹ̀ tó kú á máa ro kan kọ́lọ̀ ń ṣe lọ́mọ àdìjánà. àdúrà kọ́tà àmọ́ wọn ládùúgbò àgbàdùn àná nígbà tó ní pé ọlọ́run ti tẹ̀ àlùmọ̀kù nígbà tó pé náà lùlá da rahmata ṣé kò lágbájá báyìí ẹ̀yẹ lọ́dí ọlọ́run àdúró allah eh, ta'ala ọlọ́run bá kẹ́ àdúrà láwọn ṣe fún nígbà fẹ́ ló fẹ́ ní pé wọ́n ní àmọ́ àwọn àmì yìí náà pé ẹni bá rí pé sí kó tó fi jáde láyé ẹni alákọ̀ọ́kọ́ lọ́sùn lè mọ́yì tìbí ṣahada ní ìdàlùmọ́ kéèyàn ní láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá. a ìlàlá máa fi pálí ọlọ́mọṣà fi fẹ́ni kọ̀ọ̀kan wálé ọlọ́mọṣà fi fẹ́ni kọ̀ọ̀kan wálé. ẹ sẹ́rí wọ́n wí fún mi wọ́n ní kí n máa wí ìkọ̀ràn àfi kó ti wà lẹ́nu rẹ̀ tẹ́lẹ̀ kó tó sékè lásìkò kó tó dé ẹni tó nípa gbọ́dọ̀ láìlá ìlàlá ò lè rí wọn ọba àwọn ìwé wọn ọba àmàlùbà ní ìlẹ́gbẹ̀rẹ̀ kan wọn wí wọn yọpẹ ẹnu sọhùn èyí tí wọn máa ń gbọ́ dáadáa náà lọ́pọ̀ dájá lẹ́nu ẹ̀ ó lè mọ́pà fún ọdún ó lè máa kọ́ bàlẹ́ síta nítorí pé eléyìí lọ́wọ́ nínú ọpọlọ ẹ̀ kọ́lá kọ́tà ìṣáná wa al-istishhadu àwọn ìmọ̀ọ́mù ti tẹ̀sẹ̀ bí lè la ẹni bá kú lójú ogun ẹ̀sìn alhamdulilah òun parí dáadáa alimọ́ọ̀mù rọ́ọ̀bì tó fi sẹ̀bí lè la ẹ̀ tó kú síbi ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn lọ́ba lọ́bi kan bẹ́ẹ̀ ni ẹ̀sìn ọlọ́run sì máa tàkà òun náà parí dáadáa alimọ́tò lè má ànáfsì ẹni tí amúrò bàbá yá ti rà àbí wọ́n pàdé ẹ̀ lélẹ̀ àbí wọ́n pàdé ẹ̀ lójú ọ̀nà wọ́n fẹ́ gbowó àbí wọ́n fẹ́ gbẹ̀mí àbí wọ́n fẹ́ báyàwó ẹ̀sùn wọ́n wá dá kìsì títí tí wọ́n fi pa ọ parí dáadáa alimọ́tò lè lẹ́tọ̀ tó wà ẹni tó kú ní alẹ́ jimá lóru jimá àbíjọ jimá ó kú lóru jimá ọ̀rọ̀ ẹgẹ́ bí adé sàdébí sàdébí pípọ̀ ọmọ àlìjẹ́nà ọlọ́run ẹni tọ́lọ̀ bá fi pọ́n débẹ̀ ọba ṣẹ́fẹ̀ pípọ̀ bá ọ̀yẹ́ mọ́ ọlọ́run tá a lọ. ní òru jímọ̀ ni wọ́n kú lẹ́yìn jímọ̀ ni wọ́n kí lóṣù wọn. ọlọ́run àfi pẹ́ni tó bá wù lé èyí ò ní tùmọ̀ pé ẹni bá kúndé tó ń ṣe náà kì í sọ àlìjẹ́nà o. àmọ́ ọlọ́run pa àwọn àmì màtá tùmọ̀ pé ọlọ́run fẹ́rẹ̀ ni eléré ibùsùn lè kú mọ́jú wájú máa ń tọ́ bá àlùmọ́tò fi tàn òun ẹni kú pẹ̀lú àrùn àrùn àrùn àjàkálẹ̀ àwọn bìdá ìbá àbí iná ọmọ mi iná ọmọ mi ọwọ́ iná ọmọ lọ pa àwọn olùkárà a ah, ọmọ ti bọ́ sómi ẹ sáré fún àwọn ọlọ́mọ àwọn ọmọ rẹ̀ dàtà máa wẹ́wẹ́ bá wọn bá mú àwọn ìhàbí àbí kí iná jó iná jó ó sì jó mọ́ ó sì kú sínú lébẹ̀ ọlọ́mọta ìsọ́ni kọ̀ọ̀kan wọn bí aburú bẹ́ẹ̀ wọ́n tó bá ṣẹlẹ̀ àpẹẹrẹ kọ̀ọ̀kan parí dáadáa àwọn ìhàbí àbí nǹkan wó ilé wó ní ìmọ̀lẹ̀ àbí nǹkan wó ní ìmọ̀lẹ̀ gbogbo àwọn tá a bá rí rẹ̀ tá a lọ lè gbàgbọ́ yé pé pẹ̀lú mọ́jẹ̀ gbólóńgọ̀ ń ṣe lọ́wọ́ ọlọ́run bá fi kí ní ẹ̀kọ́ lé nítorí pé ibú táwọn tá a kà á lẹ̀ yà wọ́n kú tó kú lọ́dún. kọ́lọ́hún wá fi nǹkan tó kó náà kó fi mi ẹrú ẹ̀ tí ń sìn wò ọlọ́run fi wọlé ọ̀gá náà àwọn àdìsí ní àwọn àpá àti wọn máa àdìsí ọ̀gá wọn ni wọ́n wá àdìsí ẹ̀rọ ọ̀gá àwọn tí láti wọn nílé wọn ga ọ̀gá wọn lọ dáadáa àdìsí ẹ̀rọ ọ̀gá ni o láti má sọ èyí tí wọ́n ti tò lákọ̀ọ́kọ́ yóò ga dé ó ṣe lóògùn ọmọ lẹ́nu ó sì parí ayé síbẹ̀ ẹni tí wọ́n ti ṣe ànábì sallallahu alaihi wasallam ànábì náà ó sì lè hàtì àyè píparí dáadáa ni mọ́wọ́sọ̀ kọ́ àti bí lè máa ṣe à ìsábà ìgbòlá àdẹ́sẹ̀ à wọ́n ní gbogbo obìnrin tí ọmọ ń jáde níbi ẹ̀ báyìí òun náà ṣe lọ́rùn àbí ọmọ ti wáyé tán ẹ̀jẹ̀ ọmọ ní wá ẹ̀jẹ̀ yẹn wá wá títí dòdò ajáde láyé tó bá jẹ́ ẹni tí ń sin láwọn ọba ẹ̀jẹ̀ máa pẹ́ láwọn ọba fi sàpọ́nlé rẹ̀ abẹ́ láwọn ọba kọ́ lọ́wọ́ sẹ́yìn sànù wọn. ọlọ́run bá ní wọ́n jẹ́ àti sàkàrà tó lè máa wọ́n ti bẹ̀rẹ̀ àhámọ́ láàrin ká máa mú tàbí ní wọ́n tàhídá. ọlọ́run bá ní tí ìhun rírà kú bá dé tó dé sàkàrà tó lè máa wọ́n yóò dé ọlọ́run wọn ní dáríkà máa kún tàbínú tàkì máa kún tàbínú tẹ̀fẹ́rù ọ̀dáhàrú kò sí bí wọ́n fẹ́ sálọ́mọ́ kò sẹ́ni tẹ́ ọkọ̀ ọ̀lẹ̀ mọ́ wọ́n ní kọ́lá àdábì àmà ń sàdúrà pé allahumma hawwin alayya sakaratil maut wọ́n lọ́wọ́ bá wọ́n ìjáde ẹ̀mí la kò rọrùn wọ́n sì àṣírọ̀ fún mi ànábì ìjáde ẹ̀mí lára kò rọrùn ìwọ ọlọ́run kò sí rọrùn fún mi ànábì nígbà ànábì ọ̀sájọ́ ọlọ́run

wọn tó ṣe níbo míì àkóra ìsìn wọn máa pé káfíń ránṣẹ́ èwo lọ́wọ́ àti mẹ́sì ti ẹ̀tọ́ gbọdọ̀ gbọ́yé wọn lákọ̀ọ́kọ́ ni àṣọ́bù pé kọ̀dọ̀ ọdún láàyè gbogbo tí gba o ìyàwó ni ọkọ ni o ẹ̀gbọ́n ni àbúrò ni bàbá ni ìyá ni o ìdá ìkọ̀kọ́ gbà fún ni pé a fún kádàrá ọlọ́run ọba wa wípé ẹni kú yìí lóòótọ́ wọ́n yìí o bí òun yìí bẹ yìí mọ̀ èyí ni ọjọ́ ogun rẹ lọ́dọ̀ ọlọ́run ọba ìjọ wọn ti wa ni àwọn màláyíkà ti kọ bí wa owó tá a nà àti wọn kọ tá a dà yìí tá a kú tẹ́lẹ̀ tí wọ́n kọ́ ń irú ẹ̀ náà àti lókè sánmà àjẹkàn ò lè yí padà àlùmọ̀mẹ́tù ẹnìkan ní débẹ̀ yòòyí wọ́yòmí ọba tó dáwọn náà ló òun náà lọ́pàá ẹni dáwọn tó náà ló ṣe lọ́pàá bí ìròrí mi bá tó wá sínú ọpọlọ rẹ pé ah wọn ò àwọn ọmọ ẹ̀ àwọn àwọn tí wọn ekú lé wọn àwọn tí wọn dúró tọ́jú àwọn ọmọ rẹ táwọn ekú lé wọn gbogbo àwọn àgbàlagbà táwọn ọmọ rẹ bá nínú gbó wípé wọn bá yí kádàrá wa padà láti inú bàtújẹ́ sínú dùnú ìjọ kan náà lèyìn débẹ̀ tí wọ́n pè é a ẹ̀yìn ò ẹ̀yìn ò kú ọ̀run bàbá kú jẹ̀rì ẹ̀là àpò àti bàbá ló ewé ọjọ́ kú padà ẹ̀ta ní gbogbo ẹ̀ eré ọmọdé ẹni tí yanjú ọ̀rọ̀ nìkan náà ni òun náà ni àwọn àlùfáà ni sùúrù lẹ́yìn pàtàkì sùúrù rí ọ̀pọ̀lọpọ̀ wa ibi sùúrù yìí arábìnrin kan ọmọ rẹ̀ jáde láyé rọ̀ṣúlù wà lọ́lẹ́ bá rọ̀ṣúlù ní sàlọ́lá àṣàlà èsùbìrì wàtẹ́sìbì sẹ́sùrù iná tó mú ọ̀yẹ́ sùn sẹ́sùrù kó o fi súnmọ́ lọ́wọ́ bàrẹ̀ kọ́ ọba aládájọ́ àlùfíà ó ní ilé ká ní arákùnrin yẹn bá ti bí sẹ́sẹ̀ yìí kó wájú mi ẹ̀kú wájú mi anabi sallallahu alaihi wasallam tani bá kú nígbà wo gbé e wálẹ̀ lára wà lọ sí pé rọ̀súlù lọ́wọ́ wájú ẹlẹ́ẹ̀kan tó ní bọ́bá jẹ̀ kó wájú rẹ̀ ó ní rọ̀súlù rọ̀súlù bẹ́ẹ̀ bá sáré tètè nígbà ọdún dáadáa sàn sàn náà ó ní òun ti wá sí sùúrù wáyé o adábí ni ìnáma sọ̀rọ̀ ẹ̀yìn sọ̀rọ̀ ìmọ̀tẹ̀lẹ̀ wúlà sùúrù tọ́lá ọ̀rọ̀ gbà tó mọ̀ ládàá lóye sùúrù yìí tó bá ń ṣe nígbà tó bá já lọ gbì ó mú lágbájá wọn ni wọn dá fẹ́ o kálọ pariwo lé kí ló ló ń bẹ lé ẹlẹ́bí òpèrè dálẹ̀ náà ní wọ́n máa yí lélẹ̀ wọ́n máa dánu sí lélẹ̀ nìyá hà ni wọ́n pè é kẹ́kùn ìdúwó àwọn alábàáwá máa ṣe kí wọ́n máa yí agbára àwọn ọkọ̀ wọn bọ ọrùn aṣọ báyìí wọ́n ní bàbá alágbájá kú pẹ́ẹ́ yóò ti yóò máa rí òhùn lọ ẹni kó ti jáwèrè jà ìdí àlẹ́ máa ṣe é má ṣe é bẹ́ẹ̀ sì yóò. lórí pé kò lóòrùn wọn máa gbára wọn ní ètí báyìí kéèyàn máa fọ́ lẹ́ni àwọn arábọ̀ wọn máa ń sẹ́ nílẹ̀ Yorùbá ń bí àwọn máa yín lẹ́lẹ̀ àbí ká máa fi gbàgìrì bí gbogbo ẹni tí máa ń ṣerú ẹ̀ ó kàn wọ́n ti gbàgbọ́ yẹn ṣe wá. ìlàmù náà ti mọ́tì yìí jànáza wàlà yẹ́kùn náà yóò wà láwájú ìtàfàfà èyí tó kù ni pé announce ní pé èèyàn báyìí kú o kí wọ́n lè bá àwa kírun sí òkun yẹn la lọ́pọ̀lọpọ̀ kí wọ́n lè pọ̀ látẹnijọ́ wa kírun sí òkun yẹn la nítorí pé káàkiri máa sọ káàkiri ojúlé bẹ́ẹ̀ fọwọ́ bàbá kú àtàyẹ̀ wọ́pọ̀ ya fúlá ẹ̀bá àti ọmọdé wọ́n yà bàbá kú wọ́n ní ẹ̀sùn ọ̀fẹ́ bẹ́ẹ̀ ànábì ṣe léwọ̀ èyí tá a ṣe lẹ́tọ̀ọ́ ní ti a sọ fáwọn èèyàn láàárín àsìkò tí abẹ́ láti kún un ṣìlá nítorí pé pípé kọ́ àwọn èèyàn níbi wọn yóò máa jẹ́ sábàbí àforíjì fún ẹni tó kù èyí tó yẹ ká máa mójútó lẹ́yìn wá àbánú àdáwò tí ọkàn ọ̀pọ̀lọpọ̀ èyí wọn á kọ́ ni àmójútó èyí táwọn àmójútó ni pé ẹ wá lọ lè ra màálù wa ẹ bó la sọ̀rọ̀ àsọ̀rọ̀ láàmú wọn wá sọ fún dẹ́fẹ̀ lórí bàbá àwọn kúrò wọn ní a ọmọdé kú kábàdà lọ́rùn à olú àtọ́ wọn ní wọ́n wá nù bí ẹ̀fẹ̀ eré ni ọlọ́wọ́n bá wa pẹ̀lú ìyọ̀dá tó lọ́wọ́n bá gbogbo bá kú tágbára kí ni àwọn ìgbésẹ̀ tá a ṣe àwọn tá a jẹ́ àlàyé tí wọ́n padà wá ṣe lóyún báwa náà dọ́gba ibẹ̀ láti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lọ́la pẹ̀lú ìyọ̀dá lọ́wọ́n bá wọn lásán àkọ́tà abẹ́lẹ́ wọn aláàkọ́lọ́mọ́sàjájọ́ la kọ́lọ́mọ́sàjọ́ lọ́wọ́ pé kọ́lọ́mọ́ فاستغفر الله ụlọ هو الغفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته ìwọ tó ń ṣẹbọ tó sì ń kírun tó níbi tó fẹ́ kí kó bá náà nìyẹn àbí ìwọ tí rúru wà á tún pàwọ̀dà ìwọ náà ti ṣẹlẹ̀ àbí kérúbù síbi tó fẹ́ tán sí nìyẹn kó fún wa ní àtúbọ̀tán ìkànnì wọ́n ní wàláwó kúnná àìdá mítnà àtòrìknà lakana lima òdòrò àdáhàkó lè ayé wàlákìn ìdá mítnà bọ̀ìtnà wànúti àlùbàdàwò àǹkó lè ṣe yé. àfààní wípé tẹ́tọ́bá ta bá kú wàláwó kúnná ìdá mítnà àtòrìknà tí wọ́n padà wá kawá tì ní a rí i pé inú àwọn Darwin theory àti àwọn philosophers míì àwọn gbà wípé tá a bá ti kú ó ti tán náà nìyẹn àwọn lárúbáwá náà sì ṣerú ẹ̀ náà ní gbólú ààrẹ fúnra wípé ṣe á padà jìn ín dìde wọ́n ní tá a bá ti kú ọlọ́ọ̀bá padà wá gbé wa dìde yóò wá béèrè lọ́wọ́ wa kí ni ìkẹta gbélé ayé sí àgbẹ̀ ọlọ́ọ̀bá kọ́lọ́ọ̀bó ṣe kú ní ìsinmi fún wa ọ̀rọ̀ mùsùlùmí kì í ṣe ọ̀rọ̀ death shall not be my portion death is our portion kí ni mo sọ fún wa that is our portion ìpín gbogbo wa ní kú ẹni tó ní ìṣáná bí ìpọ́nṣà àìmọye àwọn olórí wọn náà ló ti kúrò nílé ayé ẹ jẹ́ ká sí lọ́n ká Islam kò sí bí ayé ṣe lè ṣàlàyé fún wa àtìgbọ́ yé náà nínú Islam Islam ni a máa lo paracetamol ọlọ́run bá òní ká má gba injection bẹ́ẹ̀ bá fẹ́ bímọ tó ní òlè dájú corporation ni islam ní ká ṣe oògùn tí wọ́n ní ká mọ̀ ṣe ni oògùn àwúre oògùn awọ́rò oògùn omi ní kúmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí islam ṣe léwọ̀.